asọ́ni mo lè sọ yín mọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ mọ́ tí mo pẹ́ wí àdúrà yẹn ti gbà jésù ti dájú àyọ́ gbà ní mo ṣe ṣe ti ẹ̀ mọ́ mo wà bí ah. mo wá kò nínú ọgbà ẹ̀wọ̀n. ó wá dàbí àlá. mo ti mo ti ẹ̀ ti lọ mo ti lọ bí mo ṣe sọ̀kalẹ̀ mo ti lọ. ọwá kò nínú ẹgbẹ́ wọn jésù bá mọ̀ mi kò nínú ẹgbẹ́ wọn ah, olúwa mi o olúwa mi ẹ̀gbọ́n mi òtútù. ojo ní tó ò rí bẹ́ẹ̀ ni òwò fíìmù ni. mo rí mo kú tó rí mo rí njọ́ bá àjọ gbàdúrà níbẹ̀ náà ah, láti gbàdúrà. ọmọ ẹlẹ́pàá ló nà máa dàmà rẹ̀ pàlọ́wọ́ òun níbẹ̀ náà nìjọ pa mi èjò jẹ mímọ fẹ́ èmi ò tẹ mọ̀ pé dòdò jẹ́ èèyàn mọ́. ó ti di mọ́ mi láàrin. màmá kílẹ̀ pé kílẹ̀ pé so stage stage tó ti jẹ yín dé mm. ẹ mọ̀ pé ló ti ẹ̀ jẹ́ yín mọ́ yéé àtọ̀tútù yéé yéé ah! yéé ẹ gbọ́n tó sọ eh, ìdùn ń jẹ yín eh, ó ti wá jí mọ́ yín lára débi pé ẹ ti ẹ̀ mọ̀ pé dùn àtẹ̀fán àwọn kan jẹ wọn lọ ní. àtọ̀tútù. àtọ̀tútù jí ah! mọ́ mi láàbí nǹkan mi jésù sì wà mọ́ mi kó nù ẹgbẹ́ wọn. jésù ẹ ṣé o tí ìwé ìsísẹ̀ ìbúra ilẹ̀ bá ìbúra bí aṣọ ẹ̀tọ́ kó lọ́dọ̀ Jésù wọn. So this is where mama will be living He ilé ọ̀hún ilé ibi tí màmá máa Mama? ni ibi tí màmá máa gbé ni so màmá ń ṣe láìpẹ́. àwọn èyí ọ̀rẹ́ ti bọ̀. kí lè pè é. èyí ọ̀rẹ́ ti bọ̀. <laughs> ọ̀pọ̀ olúwa ní fi ṣe ni. olúwa ní fòjò ṣe. ká lòdù ní fọ̀ọ̀sì. àmín. ìwọ náà agbára mi débi gíga. ibi gíga tí mo rí lónìí ibẹ̀ lọ. torí àwọn àwọn èèbó máa ọkọ mi ṣáájú èmi náà tẹ̀lé ọjà ìkó máa mọ̀ lọ bí gíga kébí lóun lè rí ibi gíga tàgbọ́n lọ. ó sàbẹ̀jì ẹ ti tọ́jú mi jíjẹ mímu níná nílò ẹ máa tọ́jú rẹ̀ ọ gbọ́dọ̀ sí rẹ̀ ọ gbọ́dọ̀ fọ ọwọ́ ọ gbọ́dọ̀ sílẹ̀ tẹ̀ afọ́nimọ̀ rẹ̀ sọ ọ́ èèyàn kò ní fi ọ́ kà ọgbẹ́ ń tọ́ta sọ pé òun ó dènà rẹ̀ ogun ọ̀gbọ́n ọba ti yẹ. lára àwọn tí mo tara wọn jáde ẹ tọ́ bá sọ pé òun ó dènà rẹ̀ ló dènà ògo rẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ ikú tẹ̀yìn òkú rí lóní tọ̀hún òkú. àmín jésù. ikú tẹ̀yìn òkú rí lóní tọ̀hún òkú. àmín jésù. ọ̀sẹ̀ orúkọ dorí rẹ. ẹ já wọlé ibi tí màmá máa máa gbé títí ọjọ́ ayé wọn this is where màmá àbẹ ti gbàgbé wọn ni ẹ wá àǹtí ọyá ẹ dúró ti màmá ẹ dúró ti màmá ẹ ní ọjọ́ monday à ń mú àǹtí lọ sí hospital fún ojú wọn wọn ló sì ṣeé ṣe so we are taking her to the hospital for her eyes

iṣẹ́ ìrànṣẹ́ yóò máa di ọjà àgbáyé tí gbogbo ayé máa ná káàkiri àmín Jésù ra gbogbo nǹkan ó yá ẹ wá máa wò ó wọ́n ṣe nǹkan àwọn nǹkan yẹn bọ̀ báyìí ó yẹ ló máa bá wa gbé two bedroom flat ó ní toilet ó ní kitchen ibi tí màmá ó máa gbé títí ọjọ́ ayé wọn òun lélẹ̀ tán máa gbé títí ọjọ́ ayé wọn lélẹ̀ ó yá ẹ wọlé ẹ wọlé níbo ni tá a fi ń nu ẹsẹ̀ yẹn wà ó yá ó yá ẹ jẹ́ kí màmá fi nu sẹ̀ ẹbí wa fi nǹkan tó àti sọ fún kátó wọlé ẹbí wa fi nǹkan tó fi ní. ẹyẹ màmá ẹ wá wọlé ẹsọ màmá tó lọ sí evangelism yẹn ni o ẹ wá ẹ fún mi lówó yẹn afẹ afẹ compensate màmá wọn try one try one try wọn try afẹ fún màmá ẹ wá báyìí màmá ẹ wá báyìí ẹ wá báyìí so afẹ fún màmá yẹ àǹtí ẹ wọlé ẹ bá mú wọlé ẹ bá mú wọlé náà màmá ó yà wọn bá fáwọn kìnìyẹn wọn bá kó wọn a fẹ́ fún màmá the sum of two hundred thousand naira <laughs> Mama, ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde màmá ẹ gbà ẹ gbà ó bless you ma ẹ Mama? màmá ẹ dìde kí lẹ fi ṣe màmá. màá fi mọ̀ tajà. ṣe bẹ́ẹ̀ lẹ fẹ́ tajà. bẹ́ẹ̀ ni sà. lọ́jà wọlé fẹ́ tà. mo fẹ́ máa fi bàtà. bàtà lẹ́ẹ̀ máa tà. bẹ́ẹ̀ sà. with two hundred thousand ṣé ẹ ṣì máa ṣe nǹkan díẹ̀. bẹ́ẹ̀ ni kì í ṣe díẹ̀ dàdí púpọ̀ ni yóò sì mọ ibi púpọ̀ sí lórúkọ. màmá tó lọ ṣe vandalism lọ́dọ̀ wọn lọ́dọ̀ yẹn ni o so we gave her two hundred thousand naira gbàgbọ́ pé ọlọ́run àtún ní kẹ́lómi ò tún ràn wá sí mu this is what we have àfọ ní two hundred thousand mama yóò di owó ńlá mọ́ yín lọ́wọ́ ó lè jẹ́ àwọn ẹlẹ́yà ẹjọ́ ìbùnú lé ṣé láti wọ́n ti bá wa kó wa àti ra chair ara chair ẹ̀ so màmá fẹ́ máa tajà wájú ta so àti ra ọjà tán máa tà náà àti ra ọjà tán máa tà náà God bless you àti ra ẹ̀fọn máa ta so ibi náà máa bá wọn ṣe ṣẹ́ẹ̀dì sí ibi náà bá wọn máa ṣe ṣẹ́ẹ̀dì sí màmá máa ta gàrí màmá ní gàrí màmá dà ẹ wá kí lè fẹ́ ta kí lè ṣe please focus kí lè gàrí lè fẹ́ máa ta gàrí nìkan so àti báwọn àti jábí àpò mélòó kan ẹ já wọlé náà ẹ já wọlé ẹ já wọlé màmá sì ti rú mi lélẹ̀ bóyá àga wa àti ẹ̀rọ wa dúró báyìí náà ẹ̀dúró báyìí náà bẹ́ẹ̀ni kò so sitting room lélẹ̀ bá ń gbé ogun rẹ̀ sitting room lélẹ̀ sitting room lélẹ̀ sitting room lélẹ̀ so bedroom lélẹ̀ yàrá màmá lélẹ̀ yàrá màmá lélẹ̀ yàrá màmá lélẹ̀ so second bedroom wà bẹ́ẹ̀ ẹ̀ jáwọ́ lélẹ̀ níbẹ̀ ẹ̀ jáwọ́ ṣọ́ ti mọ́ wa kó wa ẹ bá wa direct wọn pápápá wọn bá ṣe gabriel wọn náà dóyè wọn ó yá ẹ ẹ wọn ẹ wò wọn sẹ wọn kó bí bẹ́ẹ̀ kọ náà èyí tó bá kó wá yẹn jẹ máa fídíò ẹgbẹ tó ṣe ẹgbẹ orí o ẹjá kó òkìní bẹ́ẹ̀ ẹ máa kó oh, straight inú bedroom inú bedroom inú bedroom straight ó yá ẹ máa bá wa ṣe evangelist ó oh, yá. Amen. Amen. Amen. Oya yá ta ló bá wa tóbi bẹ́ẹ̀dì yẹn báyìí ó yá bẹ́ẹ̀dì dà bẹ́ẹ̀dì dà ṣíà dà gbogbo we bought gbogbo tán lónìí lè ká tá láti rà chairs bed carpet ó yá jẹ́ carpet yìí rà náà. ẹ ẹ àìní òbí tó yẹ ká tó wá sọlé fún mi evangelist gbogbo ẹni tàbá lẹ́nu ọ̀nà yẹn kúrò bẹ́ẹ̀ pé ìtọ́ yẹn ti kọ́kọ́ ṣe nìyẹn ẹ kọ́kọ́ yẹn síbẹ̀ yẹn náà bóyá kí náà tún bá wa kó bẹ́ẹ̀ yẹn. àǹtí ẹ máa báyìí sọ́rí. màmá yẹn bí oyin ẹ máa bá ń gbójú màmá dáadáa ẹ máa jẹ́ kọ́ máa màmá kọ́ máa ti ń gbé sójú yẹn máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ẹjọ ẹjọ ẹjọ ẹsẹ o ayé àdúpẹ́ àfìyìn fólúwa dá lọ́wọ́ bàbá òní kó sí. Ọdúpẹ́ ọ̀sìnì olùwà, ìwà olùwà, ọdúpẹ́ àfihàn olùwà. Mo dúpẹ́ mo fìyàn olùwà. Mo torí náà dá lọ́wọ́ bàbá òní kó sí. Àdúpẹ́ àfihàn olùwà. Ẹ ṣe é sọ Ọlọ́run.

bàbá àwa dúpẹ́ bàbá àwa dúpẹ́ ọmọ ẹ̀mí mímọ́ ẹsẹ̀ tilẹ̀ ní ojú ṣé ń bàbá bàbá mọ̀ ṣe Jésù ó ṣe ọlọ́run mi ó ṣe ń bàbá ó ṣe ó ṣe ń bàbá bàbá ó mọ̀ ṣe Jésù ó ṣe ọlọ́run mi ó ṣe ń bàbá àwa dúpẹ́ bàbá àwa dúpẹ́ ọmọ ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ kò ṣe é tirẹ̀ ní olúwa. Àgbáyé o, you are mighty. Ọlọ́run àgbáyé o, you are mighty o. Ọlọ́run àgbáyé o, you are mighty o. ọ̀run àgbáyé oṣù Thank you ọ̀gá igi bẹ́ẹ̀dì lọ sínú ilé náà nìyí kí yẹn. ẹ máa kápẹ́ bẹ́ẹ̀ tó lọ ẹ má ṣe wọ́n wí fún

kàkà mi máa ṣe o èmi yá lórí ìwọ kún kàkà àlà kàkà mi máa ṣe kàkà mi máa ṣe o èmi yá lórí ìwọ kún Oya let's go family together. Bàbá ṣe láti lè kò tí ń ṣiṣẹ́ lẹ́bọ̀ láyé máa bàbá ṣe láti bàbá ṣe láti bàbá ṣe láti bàbá ṣe láti bàbá ṣe láti pé bàbá ṣe láti pé tọ́lẹ̀tì lélẹ̀ tọ́lẹ̀tì wọn lélẹ̀ so ibi tí màmá máa wà for the end of her life for the end eh, wọ́n ti gbé bẹ́ẹ̀ dìde wọ́n ti gbé bẹ́ẹ̀ dìde eh, ẹ̀ gbé bẹ́ẹ̀ dìde ọ̀ya àjọyọ̀ wọn ní sábì ẹja ẹja láìnà mẹ. ẹja wọlé màmá yẹn wọlé ẹ lọ́wọ́ ẹja láìnà náà ẹja láìnà náà ẹja ẹja ẹja ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ aṣọ ẹja bẹ ẹja láìnà. Thank you. ìjọba kò ta ló fẹ́ ta ló fẹ́ fẹ́ ta ló fẹ́ fẹ́. ẹ. ta ló ń jọ Barugbo. ó ti dodo God bless you, God bless you. she is 30 years. And you're going to girl. You know, she's a small girl. But I shall bet that her name. I shall bet Very good tí yàrá màmá ní bẹ́ẹ̀ náà ṣe ṣe fún àǹtí yẹn náà ó yá ẹ máa bọ̀ àǹtí yẹn náà máa bọ̀ ní yàrá yín ẹ máa fà wọn ẹ máa fà wọn bẹ́ẹ̀ni tí wọ́n dà bẹ́ẹ̀ni tí wọ́n náà dé ah, yá please come màmá ẹ bá máa àǹtí yẹn bọ̀ náà. So this is second room second room lele. ẹ lọ ra ẹ ti dẹ́gbẹ̀ẹ́ ẹ fẹ́ sí òkè gbé. second room lele ẹja ẹ bá wọn já ẹja ẹja ẹja lọ́kàn yẹn lè máa kó tẹ̀ kọ́ lè máa kó tẹ̀ kọ́ lè máa kó tẹ̀ so ibi táwọn màmá máa wà for the rest of their life area àdúgbò ẹgbẹ́dá ló wà àdúgbò ẹgbẹ́dá ló wà ẹnìkan ní sákọ̀ fún wọn ní èmi ò mọ́ ẹnìkan ní sára ẹ̀jẹ̀ fún wọn ní èmi ò mọ́ ẹnìkan ní sára fún wọn ní èmi ò mọ́ ẹnìkan níbo ló ṣe jẹ́ mi ṣàmọ̀ pé ibi tí màmá ti máa ṣe ayé wọn rèé for the rest of her life pẹ̀lú àwọn àwọn ọmọ wọn àǹtí yẹn alámọ́bá wọn ṣojú wọn ní Monday so then àgbà ọlọ́run gbọ́ pé ọmọ obìnrin kékeré yẹn thirty years yẹn ó máa marry lọ́dọ̀ ti dàgbà ó started àwọn sorry um, disabled ó disabled bẹ́ẹ̀ náà so yàrá ti ọmọ obìnrin yẹn àǹtí ẹ má bọ̀ ẹ wá yàrá yín nìyẹn ẹ má bọ̀ ẹ má bọ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ wá jókòó sórí bẹ́ẹ̀dì ẹ jókòó sórí bẹ́ẹ̀dì ẹ jókòó bẹ́ẹ̀dì ọ̀yà ẹ̀yin yàrá ti ń lélẹ̀ yìí o yàrá ti wá so ojú yín á sí ojú yín ẹ dúpẹ́ àwọn tó ṣe so àwọn pílò àwọn pílò lélẹ̀ ẹ aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà ẹ já tẹ aṣọ bẹ́ẹ̀dì náà aṣọ bẹ́ẹ̀dì tí wọ́n dà ó yẹ ìdìde náà ìdí ẹjẹ ká tẹ tán so ibi tí màmá máa wà àtàwọn ọmọ wọn for the rest of the life àǹtí yìí wọ́n lọ́kọ bẹ́ẹ̀ ọkọ wọn ò ní nǹkan kan àbí ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ọkọ mi kò ní nǹkan kan ọjọ́ tó àjọ débi báyìí ó lọ géègì àdẹ̀rí mọ́ láti ìgbà yìí wọ́n lọ gégi ni lọ́jọ́ tí mo wá yẹn ẹ rí wọn mọ́ láti gbà yẹn láti bí ọ̀sẹ̀ méjì kó tó di pa wá ẹ gbúrò wọn bóun náà ṣe oríṣẹ́ ní fọ́tò ọkọ yín ṣé ẹ bímọ fún wọn ọmọ wọn tẹ́ bímọ fún wọn dà. àwọn wà ní ìgbìrọ àwọn wọn kì í tra wọn náà tra wọn ṣọọbù kiri. ok wọn lọkọ ọbẹ tí wọn rí ọkọ wọn tọkọ wọn bá kọ màá kọ sí fídíò ìyàwó yín rè o ìyẹn ọmọ màmá yìí àwọn lọkọ pẹ̀lú bá ṣe blind yìí ẹnìkan fẹ́ wọn bẹ́ẹ̀ wọ́n lẹ́ni ẹ lọ gégi wọ́n ní wọ́n wà rí wọn mọ́ láti gbà yẹn ó yá ẹ tẹ́ aṣọ bẹ́ẹ̀ dì í ẹ tẹ́ aṣọ bá gbé pílò yẹn sí i pílò kan fáwọn àbí very good ẹgbẹ́ gbogbo pílẹ̀ yẹn everywhere carpet yẹn aṣọ bẹ́ẹ̀dì it wọ́n ní ọ̀gbìn pillow money? Mama, ni màmá ó ti dọbẹ o màmá ẹ má bọ̀ lọ́dọ̀ yín kí ló tún gbélé kí ló tún gbélé tẹ́bù màmá rè é wọ́n tún gbélé dé ẹ ẹ pèsè àárín méjì ó yẹ bá gbé tẹ́bù wọlé kò mean ẹ gbé tẹ́bù wọlé kó má tún dé stop lẹ́nu ọ̀nà ẹ gbé tẹ́bù wọlé God bless you mo fẹ́ appreciate àwọn vocals wa. Ah! Ah, àwọn wọ́kàsí àgbàlá Gabriel ee eh, Jésù àwọn ọmọ olúwa ni wọ́n àwọn bàbá bàbá àwọn náà lẹ́rìí sáṣẹ wọ́n tra láti Monday wọ́n ti ń sáré káàkiri ó yá everywhere bí gbogbo nǹkan ṣe débì Ọlọ́run àtàwọn òṣìṣẹ́ wa ẹ bá mi appreciate àwọn òṣìṣẹ́ wa gan they are trying ẹ jọ ẹ rán mi sí wọn ẹ ní kí n fún wọn ní nǹkan they tried wọ́n ṣe wọ́n ṣe ṣáárí mi wọ́n ṣe pé èlò láwọn fẹ́ gbà they are not after money they are so transparent like wọ́n rẹ́dì láti ṣe àwọn bàbá anulẹ̀ ìkan tiẹ̀ wà tíyàwó ẹ̀ ṣe é bímọ kò dúró tíyàwó ẹ̀ tó bímọ ó ń sáré ti foundation káàkiri no àwọn workers wa wọ́n try please appreciate them on our behalf our workers are trying they are well trained and ní wọn tí wọ́n pọ̀ àwọn lẹ́ ń wò yìí díẹ̀ ni wọn làwọn tẹ̀ ń wò yìí díẹ̀ ni wọn làwọn tẹ̀ ń wò yìí díẹ̀ làwọn tó wà lẹ́yìn bíi náà díẹ̀ tó làwọn náà ó yá díẹ̀ làwọn tẹ̀ ń wò bẹ́ẹ̀ náà ó yá kí ló tó ń gbé bọ̀. wọ́n lọ kó chair wa. wọ́n bá a fix cotton ntí àfiṣe kọ́tì náà làfi ṣaṣọ bẹ́ẹ̀d wọ́n bá aṣọ bẹ́ẹ̀d yẹn ntọ́ wà lẹ́yìn ara kọ́tì náà ló wà níbi aṣọ bẹ́ẹ̀d ẹ wo kọ́tì nìyẹn ẹ má ti dàbò wíńdò tán o ó lè já ríran o kọ́tì wọn bẹ wọ́n ti ń gbé chair bọ̀ gbogbo kitchen utensils wardrobe everything pátá ọjà màmá wọ́n ti ra everything pátá ntí gbogbo nǹkan yẹn cost I don't know wọ́n ti ń gbé chair wọn bọ̀ wọ́n ti ń gbé chair wọn bọ̀ ẹ màmá wọn bá yín gẹ̀ tí a mo bá wọn ayé náà yẹ mẹkáníkì kan máa kó we wíyá. bàbá wo máa ṣe jésù ó ṣeun ọlọ́run mi ó ṣeun bàbá ó ṣeun ó ẹ má yan ọkọ arúgbó jésù ni o ṣe mi o. bàbá ó ṣeun bàbá màmá lásìkò ìjẹun máa wà for the rest of our life. o ṣeun bàbá o ṣeun o ṣeun bàbá bàbá o máa ṣe Jésù o ṣeun ọlọ́run mi o ṣeun bàbá o ṣe o o ṣe o ẹ ṣe o àdúpẹ́ o ẹ ṣe o sàwọn kò ní ká sì dúpẹ́ Jésù o ṣe o yokuda yokuda yokuda yokuda mọ kó tí a bọ ó yẹ kó a ti wúlò so to God be the glory great things he has done tọ́lọ̀ ti ṣe ògbó ní kan lónìí lókè ọ̀run ẹ já wo kitchen yẹn náà màmá ibi láti máa dáná rè so wọ́n tóbi nínú àbọ̀ ọ̀bẹ wọ́n bá kitchen yẹn ni so ẹ máa ẹ máa fọbọ́ ń bẹ̀ omi máa yọ so ibi kitchen màmá ní gbogbo nǹkan tó máa lò ní kitchen láti rà pátá abọ́ eh, eh, eh, gas pot ṣíbí basket gbogbo tí màmá fẹ́ lò pátá láti bá wọn rà láti ra gbogbo nǹkan tí màmá ó lò sí ibẹ̀ pátápátápátá láì kù ẹyọ kan gbogbo tó wà nínú ilé pátá láti bá wọn get láì kù ẹyọ kan a ṣe fix àwọn bọ́ọ̀bù yìí ni a ṣe ra àwọn bọ́ọ̀bù yìí náà ni so to God be the glory great things that don gbogbo ògo jẹ́ ti ọlọ́run lókè kì í ṣàwa o kì í ṣàwa kì í ṣiṣẹ́ árí mi o tọ́lẹ̀tì lélẹ̀ olùyìn so so God bless you ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ dìde ẹ̀yin tẹ́ ẹ dìde sí wa ẹ̀ ní ma ẹ̀ ní ẹ̀yin tẹ́ ẹ dìde sí wa ẹ̀yin tẹ́ ẹ dìde sí màmá ẹ̀ má bọ̀ ẹ̀yin dẹ́ ìdílé sí màmá yìí ẹ̀ ní mọ ìní. àmì jésù. ẹ̀ ní sọlá ìní ohunkóhun. àmì jésù. ẹ̀yin dẹ́ ìdílé sí màmá yìí ojú ò ní tì í. àmì jésù. ẹ má bọ̀ ẹ̀yin dẹ́ ìdílé sí màmá yìí àtàwọn ọmọ wọn ẹ̀ ní sọlá ìní. màmá oúnjẹ oúnjẹ ara oúnjẹ sílé fún yín ara oúnjẹ sílé ara oúnjẹ sílé fún yín ara oúnjẹ sílé gbogbo ẹ̀ àti báwọn ará ọjà gàrí wọn náà fi máa ta gàrí àti ra bọ́tọ̀ fi máa ta àti máa ra kóńgò àti ra golo àti ra àpẹẹrẹ kíní ba abọ́dẹ̀ fi máa ta àti ṣe tébù fún yín tébù tó máa gbé sí ẹ kàn máa ṣe ayé lọ sí yín ìdókòwò jésù ẹ gbà ó kíní bẹ́ẹ̀dì lè yọ ta ló máa ń fix bẹ́ẹ̀ bọ́lá kásìf mi wà. owó ẹ̀rí ni kí mọ́tò wọn. ní kí náà ń gbé bọ̀ kí náà ń gbé bọ̀ kí náà ń gbé bọ̀. so ẹ̀yin tẹ́ fẹ́ pè wá wọlé o oh seven zero five four nine zero zero seven five one o oh seven zero five four nine zero zero seven five one then if you love to support more pé no mo ṣe fẹ́ kán ra nǹkan báyìí fún wọn no mo ṣe fẹ́ kán ṣe nǹkan báyìí àbí mo fẹ́ kán máa fún yà lówó pé ilé kan dì mú then a gẹ́tì fóònù fún màmá we got mama ara fóun fún wọn ara fóun fun wọn ara fóun fún wọn kí lélẹ̀ fan fan tara fún mama ní fan ni wọn lélẹ̀ fan wọn lélẹ̀ ṣé kí ni ṣé ó súnmọ́ tún mi àbíká wọlé fan tara fún wọn ó yẹ bá a ṣe máa já ẹ máa já ta ló fẹ́ já ẹ bá a já ta ló ń bá wa já ẹ bá wa já yẹn ara fóun fún mama. we bought so many things for her ara fan fún wọn fan tó máa lò. oore tí bàbá ṣe o ó jọ mí lójú. oore tí bàbá ṣe o ó yà mí lẹ́nu. bàbá olóore o ẹ ṣe àdúpẹ́. oore tí bàbá ṣe o ó jọ wá lójú. ara wardrobe ni wọ́n ti wardrobe méjì àbí. oore tí bàbá ṣe o ó yà mí lẹ́nu bàbá olóore. so a tẹ̀lé eh, àti fún fún wọn ẹ bá pín ní ẹjọ́jẹ́ kan nọ́mbà àti nọ́mbà ẹ pín ní ẹsẹ̀ bẹ́ẹ̀. Maybe some people would love to contribute more to support them the more. We, we pray for the blessing of God upon your life. This is the mama. This was the mama we took from the street last week, Saturday. So to God be the glory, what God has done in her life. Ah, ó yà mí lẹ́nu àwọn èèyàn dìde sí màmá gan and this is where mama will be staying for the rest of her life pẹ̀lú àwọn àtàwọn ọmọ wọn so god bless you ẹ̀yin tẹ́ ìdílé tí wọ́n ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ní tá àkàlẹ́ máa ṣe fún màmá bóyá lóṣooṣù lókù ẹ bá fún màmá ten thousand lóṣù ẹ bá fún màmá wọn máa tán tajà o maybe you want to do something for weekly monthly àwọn èèyàn wà bẹ́ẹ̀ then màmá ṣe ní sim ṣe mọ nọ́mbà yín tábà ti fún yín fóònù sim táyẹ̀tì sim yín bọ̀nú ẹ̀ tí nọ́mbà yín yóò ṣe é pè torí mo fẹ́ káwọn èèyàn máa pè yín direct kán máa kí yín lórí fóònù so wọn bá wọn kó fóònù yẹn máa sábà wọn màmá nígbà báwọn gẹ̀ẹ́sì tọ̀nà sọ́bẹ̀ wọn làwọn ò láì fóònù ńlá wọn làwọn láì tọ̀nà tọ̀nà sọ́bẹ̀ pé làwọn fẹ́ máa lò they get the from the glory of God. ó yá kíni ń gbé bọ̀ ó yá ó yá ó pẹ́ ó pẹ́ ó pẹ́ ó pẹ́ àwọn tí a yòókù dà. òde tí bàbá ṣe o ó yà mí lójú òde tí bàbá ṣe o ó yà mí lẹ́nu bàbá olóore o. Oore tí bàbá ṣe ó yà wá lójú. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá wo lè ọ̀pẹ ló yẹ wá. Èyí bàbá ó yà wá lójú. Oore tí bàbá ṣe ó yà wá lẹ́nu. Bàbá wo lè ṣe àdúpẹ́. Bàbá wo lè àgbẹ̀ ló yẹ yẹn. Oore tí bàbá ṣe ò ó jọ wá lójú. Oore tí bàbá ṣe ò ó yà wá lẹ́nu. Bàbá wo lò ó? Ọ̀pẹ́ ló yẹ wá. Oore tí ó lọ ó lọ ó lọ ó lọ ló fẹ́ gbé tó bẹ́ẹ̀ yọ. Ẹni bẹ́ẹ̀ ni, ẹni tán àdéhùn fẹ́ àṣepé mi ò mòrè ọ̀pọ̀ ẹgbẹ́ wá ti rú ọ̀pọ̀ ẹgbẹ́ wá ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáìn bàlà gbígbẹ́ bàbá ò bá lè dúpẹ́ àṣepábà ò mòrè ọpẹ́ yẹ ọ́ bàbá ọpẹ́ yẹ ọ́ bàbá. lè fọ́ ọba orúkọ sí tíjọ yẹ tàǹtà kò máa tó yà wá. sorry sorry sorry sorry sorry sorry sorry. náà ló dé àgbẹ̀. ibo náà wà náà lọ. nílẹ̀ ìwé ní ìṣe àgbẹ̀ ìgbà náà ló ìyá yín lọ́wọ́ jù ẹjẹ kò lọ ẹ rí bí ibi tẹ̀wá ẹ lọ́nà ẹ̀kú wa kó fẹ̀yìn sí ibà yìí. ọ̀yà ọ̀yà gbé very good very good ló kárí very good. ẹ kàn sún ẹ kàn sún wá sún lẹ́gbẹ̀ẹ́ lé. ẹ gbé ẹ ẹ wò ó ti wà ókè. very good. ó yẹ dá sí Juda ó ní ó ní kí àbí. Sorry, sorry, sorry, sorry, àpẹlẹ. Ẹ má bọ̀ wá méjì. Ó yá ta ló ní ìlú òkè bẹ́ẹ̀ bọ́ọ̀tì líle. Ẹ kọ́ lọ kọ́ lọ kó sórí bẹ́ẹ̀dì mi. Ẹ kọ́ lọ máa ṣí lọ. Kí ló tún gbérò báyìí? Ẹ dá sorry, sorry sorry wow ó mà ti ń dúró lọkẹ màmá ẹ jókòó lórí chiana kan tó gbé yòókù dé ẹ jókòó lórí chiana kan tó gbé yòókù dé. Ẹ fẹ̀yìntì náà ní bàbá òbá lè dúpẹ́ àṣepá wa òmòore bàbá òbá lè dúpẹ́ àṣepá wa òmòore ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe láì bàrà èèmí bàbá òbá lè dúpẹ́ àṣepá wa òmòore ọpẹ́ yẹ ọ́ bàbá bàbá wa gbàdá gbẹ́gbẹ́ màmá wa màmá wa ọpẹ́ yẹn ta ni ta ni Jésù Olúwa ni tó wà lórúkọ tó ń bẹ ẹsẹ ẹyin lẹ tó ṣe ń ju tá n sọ ni màmá ẹ stop àní ẹ stop ẹsẹ. Jésù ẹ ṣé o bàbá ni Olúwa lè ṣe àdúgbò àfihàn fólúwa. Jésù ló ṣe é. Lọ́wọ́ tó rí bàdàdà lọ́wọ́ bàbá ò lè kó sí. Àdúgbò àfihàn fólúwa. Bàbá ìbálẹ̀ dúpẹ́, àṣepá wa ò báwa ò bá lè dúpẹ́ àṣepáwa ò mọ̀re ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti kú ọ̀pọ̀ ẹgbẹ́ wa ti lọ ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n ọ̀pọ̀ ló ṣe fáìn bàlà kiri báwa ò bá lè dúpẹ́ àṣepáwa ò mọ̀re àwọn ṣé o ọlọ́run ẹ̀mí nílẹ̀ ṣé o àbáṣúmọ̀ ṣé o àwọn òbí ìwà kúkú lágbára wa làbá ní ìmọ̀ ṣe. Yes, sir. God bless you, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir ilé ìwé ẹ̀kọ́ wá sí ìgbà yìí bí tí a ilé ẹ bá gbé lè sáré báyìí. ẹja mú bẹ́ẹ̀ lè sẹ́gbẹ́ ìdí ẹ̀sìn nílá yẹn ló máa wá síbẹ̀ yẹn eléyìí náà yẹ kó wá sẹ́gbẹ̀ẹ́ níbí kí nílá yẹn wá wá tẹ́lẹ̀ báyìí ẹ máa bọ̀ ẹ máa Thank you. Bàbá mi mọ mi ẹ fi bàbá yẹn lẹ ẹ fi wọn lẹ ẹ rí ẹ fi bàbá yẹn lẹ ẹ fi wọn lẹ. ó kúndé ní sita kan ní sùn sita kan. Tàbí máa ń ṣe òun, ẹ̀mí àwọn òbí, ẹ̀gbọ́n kúkú lábára bàbá mi. Kí ló kí ló tún kó bọ̀? Fọ́nà lọ gbé káàlù kù, ṣé àtọ̀kọ̀? Àwọn kíchìnì ìjẹ́sìn ní àwọn gáàsì. Gáàsì náà wà bọ̀ yẹn. So everything is set for Mama to the glory of God. We want to appreciate our lovers, know that you are in Ishalaini, it shall be well with you in the name of Jesus. The Lord shall prosper the works of your hand in the name of Jesus. Amen. You shall never lack anything. You will receive good news in the name of Jesus. As you have stood up to support this wonderful family, with the Lord in His glory, stand up to, to, to, to help you at this moment in the name of Jesus. Uh, we never go astray in the name of Jesus. In Jesus' mighty name. Mo lè ṣe gbọ́dọ̀. Mo lè ṣe gbọ́dọ̀. So ẹ should go. gbà. should go. Àwọn wà nínú fasting. Ìní ló pé five days. Ìní need. ìní ni àwọn wà five days. Mo fi gbàdúrà fún ọ̀nà yín máa là. Amen. Bẹ́ẹ̀ gbogbo ọjọ́ àwọ̀ yìí la fi ń ṣe òun hour oh, now we're 24 days our anniversary now we're 24 days and i like to announce to you our anniversary àjọ̀dún ọdún kẹfà Àgbàlá Gabriel ó máa why you Àgbàlá Gabriel prayer city ní Ẹgbẹ́dá ó máa wáyé ní on the 27th of this month 27th of this month so and the àjọ̀dún look kẹfà táwọn pè ní the merciful God so i like to invite you to our anniversary be our guest and I pray you will never remain the same again àjọ̀dún yẹn yóò jẹ́ one of the best anniversary that a ti ṣe so far so it's oh, oh, oh, oh, like oh my great gan so great personnel are coming and I, and I would love to invite you gbọ́n yín tẹ́jọ́ lórí fẹ́ wa mo ń invite you tẹ́lá pé lóòótọ́ you love me I want you to come to the anniversary on the twenty seventh of this month twenty seventh last Sunday oṣù yóò kọ́ I am inviting you i'm inviting you to be our guest on that day So, soko jina títí ẹgbẹ́dá ló wà tó bá ti ń bá láti ẹnìyàn dé wòrò tó bá dé wòrò wọ́n tún lọ sí ẹgbẹ́dá ẹgbẹ́dá junction ẹgbẹ́dá ìbàdàn then àníṣòro lójoojúmọ́ ìwọ náà wàá gbàdúrà o àǹtí o nílò àdúrà ọ̀gọ́dá sẹ́mi pé ní ìdí àdúrà mi ìparí ọdún làwà yìí o ò ní forí kó bí ìparí ọdún sọ mò ń pè ní wá síbi ìṣòro agbára tá a bẹ̀rẹ̀ láti ọjọ́ Tuesday every day la ń ṣe ìṣòro twenty four days fasting and prayer wá jẹ́ pé ìṣòro la fi ṣe ìṣòro ó dẹ̀ lágbára lọ pípọ̀ àkọ́mí ẹgbẹ́ nǹkan to God be the glory thank you so much for your wonderful support ẹ ṣé mama ẹ bọ́ ẹ bọ́ ẹ pè é wọlé. Dois vezes, dois vezes, very good ẹ kọ́ gbé chair náà wọ́n á gbé àwọn ilé. pẹ̀lẹ́pẹ̀lẹ́ déédéé déédéé déédéé déédéé ẹ wo owó yín o. Very good. Yeah. ẹ ah, ah. Wow ó yá kán gbé kíní ẹ̀sìn kán gbé débò yẹn báyìí náà tóbi yẹn kò ní lọ bẹ́ẹ̀ yẹn ó kó lọ ṣé báyìí ní straight ló yẹ kó lọ straight ẹ ẹ ó yẹ wá síbi so we brought lamb ọ̀rọ̀ lamb ẹ má bá ń kó jáde we brought lamb ọ̀rọ̀ lamb fún màmá lamb màmá o màmá iná tẹ màmá tọ̀ ní màmá múná lọ ẹ má tẹ̀ mẹ́sàn-án gbé mi gbọ́dọ̀ tí ń tàn náà ó kẹ́ ọ́nà. So, Mama Gazin, bẹ́ẹ̀ o àwọn pọ́ọ̀tù àwọn pọ́ọ̀tù ń bẹ̀. ẹ̀yà àkẹ́kọ̀ọ́dẹ ẹ̀yà àdéjẹ́ àwọn pẹpẹ pàmò àdébí tọ́kẹ̀. ẹ ọ tọ́kẹ̀. ah ah màmá. ìyá mi ń bílẹ̀. ìyá mi ń bílẹ̀. ọ̀sẹ̀ gúndẹ̀ ni. ọ̀sẹ̀ o bàbá ọ̀sẹ̀ o bàbá mi náà ọ̀sẹ̀ o. ó tó bẹ̀. ní àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa bàbá mi bẹ̀ o bàbí máa ṣe o èmi àárọ̀ wòlíì ẹ̀yin àdájọ́ ẹ̀sìn tó dúró tì mí mo ti rò ní yín bóyá mo wá bá yín bẹ́ẹ̀ àdájọ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ èmi náà yín lẹ́ o ẹsẹ ah, ẹsẹ bí ọmọ láwọn ìyá ìbọn bá wọn sunkún ah, mo bá wọn sunkún mo ní mo lówó lọ́ọ̀nù mi ní ìbáṣe gbé yín lọ ní ilé mama ìdílé mama ìdílé ẹsẹ dádì ẹsẹ ẹsẹ alábàbà alábàbà ẹsẹ o ẹsẹ o ẹsẹ o ẹsẹ o ẹsẹ o mama ẹsẹ o yóò dákú ní o ẹsẹ o ẹsẹ o ẹsẹ o àdúpẹ́ o ẹsẹ o ẹsẹ o àdúpẹ́ o ẹsẹ o Jésù ẹsẹ o. mama ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ wà lé bọ́bọ́ ilé ayé náà ni ilé bọ́bọ́ ilé bọ́bọ́ ni jésù bá mi padà jésù ni. wọn làwọn ti lọ jìnnà. jésù ló gbé yín sáyé tuntun. it is well it is well mama it is well it is well mama. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mama sọ àwọn pọ́ọ̀tì lélẹ̀ ẹ máa ṣe lè lónìí náà ẹ bá káwọn abọ́ yẹn àwọn abọ́ọ̀nì abọ́ọ̀nì ilé ọmọ ayé tán wọlé. Ah, ah, èyí tí èyí máa gbóyún sí. ẹ wò ó mo ti ní kí n má pọ̀ nǹkan àwọn bọ́kẹ́tì ń lè àwọn ọlọ́mọ yẹn dà ẹ máa kó àwọn ọkùnrin ló mọ rí ẹ máa kó kó lè dáná mẹ́rin ó rèé. màmá àwọn kí ọlọ́mọ rí ẹ lè máa fi pọnmi sílẹ̀ wọ́n máa fi pọnmi sílẹ̀ lélẹ̀ ó yẹ kí ló tún kù kí náà ń gbé bọ̀ so màmá ẹ̀ka yín ọlọ́run kẹ̀dẹ̀ dúpẹ́ láwọn tó lọ́n ń lò. ṣé àdé gbogbo àyè tọ́lọ̀ ń lò mm-hmm. kò ní lò yín lálòmálò ẹ máa tẹ̀síwájú nínú ọ̀sẹ̀ yẹn ni gbogbo yẹn pátápátá ẹ lẹ́jẹ̀ ní àkọọ́lẹ̀ bo gbogbo àwọn tí wọ́n sùn bá mi àwọn náà dàgbà wọ́n fi ìjọba òun ṣe lè jẹ́ ní o mo ò ní kọ́nà bí èéfín mo ò ní kọ́nà bí èéfín o mo ò ní kọ́nà bí èéfín o àtàwọn àtọmọ wọn àtìdílé wọn mo ò ní kọ́nà bí èéfín afánimú ò ní sọ yín mú èèyàn àkàwé ṣe yín ká o ẹsẹ̀ ara yín báyìí ẹ fi ìwọlé ògo yín ni ẹ nífẹsẹ̀ ara yín rìn lọ bí tí wọn ṣe pa yín o lágbára jésù ẹ nífẹsẹ̀ rìn lọ bí tí wọn ṣe pa yín o aṣọ ni mo lè sọ yín mọ́ bẹ́ẹ̀ tí ẹ mọ tí mo pẹ́ wí àdúrà yín ti gbà jésù ti dájú àyàn ọgbà ní mo ṣe ṣe ẹ mọ ah. mo wá kò nínú ọgbà ẹ̀wọ̀n. ọwọ́ dàbí àlà. mo ti ẹ̀ ti lọ mo ti lọ bí mo ṣe sọ̀kalẹ̀ mo ti lọ. wá kó nínú ẹgbẹ́ wọn jésù bá mọ̀ mi kó nínú ẹgbẹ́ wọn ah olúwa mi ò olúwa mi ẹ̀kọ́ ni òtútù. Ojo ni tí ò rí bẹ́ẹ̀ ni òrí wí ògo fíìmù ni. Mo rí mo kú tó rí mo rí fíìmù. Mo rí njọ́ta gbàdúrà níbẹ̀ láti gbàdúrà. Ọmọ ẹlẹ́pàá ló nà má rẹ̀ pàlọ́wọ́ òun tẹ́bẹ̀ náà nìjọ pa mi mm. ìjọ jẹ mímọ fẹ́ èmi ò tẹ́ mọ̀ pé dùn ún jẹ́ èèyàn mọ́. mi láàrin. màmá kílẹ̀ so eh, stage stage tó ti jẹ yín dé eh, ẹ mọ̀ pé ló ti ẹ̀ ń jẹ́ yín mọ́ yéé eh, àtọ́tútù yéé àfi bíi fúláàtì ni mo wà yéé ọgbà ẹ̀wọ̀n mo wà ah! tọ́lọ̀ wá tí Jésù bá mọ́ mi kò ní. yéé ẹ gbọ́n tó sọ ìdùn ń jẹ yín ó ti wá jí mọ́ yín lára débi pé ẹ ti ẹ̀ mọ̀ pé dùn àtẹ̀fán àwọn kan jẹ wọn lọ ni. àtọ̀tútù. Ah! àtọ̀tútù kí ah! mọ́ mi láàbí nǹkan mi Jésù sì wà mọ́ mi kò nú ẹgbẹ́ wọn. Jésù ẹ ṣé o tí ìyẹn ìsísẹ̀ bóra ilẹ̀ báyìí bóra bí a sọ ẹ̀ tó kó lọ́dọ̀ Jésù wọn. ee bá ń ṣílẹ̀kùn lálọ́ tilẹ̀kùn táyà ní kíni. jésù tẹ́lẹ̀ bọ̀dá jésù gbọ́dọ̀ yẹ hmm. fún wa hmm. jésù náà lẹ́ máa tẹ̀lé. jésù lẹ́ máa tẹ̀lé. òun lẹ́ máa tẹ̀lé. àmín àmín tí ilé èkú wáyé jésù náà lẹ́ máa tẹ̀lé. bí mo sì tọ́jọ́ dọ̀ rẹ̀ lọ́rùn òun náà lẹ́ máa tẹ̀lé. àmín àmín àmín jésù àmín ah, ah. jésù jésù rẹ̀ ní máa tẹ̀lé. àmín jésù jésù rẹ̀ ní máa tẹ̀lé tí ilé èkú. àmín jésù. Hmm ó ti dáa fún yín ó ti dáa fún ọ ó ti dáa fún ọ ó ti dáa fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ sábẹ́ rẹ̀ ẹ̀yin náà ó débi gíga gbogbo àwọn tí ń rẹ́lé ọbẹ̀ ò ní bá yín gbogbo àwọn tí ń kun àkàsọ̀ ẹ̀ jábọ́ ẹ̀ jábọ́ lórúkọ Jésù ẹ̀ farapa ẹ̀ ní jẹ́ ìwé náà fẹ́ mú mi kó olúwa ṣé o ẹ ṣé o. àwọn nǹkan yìí ó yẹ ká kó lọ sínú kíchìn fún màmá fáànù màmá lélẹ́yìí fáànù ni màmá fáànù lélẹ́yìí. ẹ mọ̀ fẹ́ fáànù sára. Ẹni tó gbé bọ̀ màmá fóònù taba yín rà ní ọmọ yín obìnrin dà ó yẹ màmá ntí ẹ̀yin lẹ́ni kaba yín get fóònù màmá ṣẹ́ dín nọ́mbà àǹtí ṣẹ́yìn ní sim ẹ̀ ní sim card so we bought phone for mama so that mama mama ara wọn yàn pé ẹlẹ́mi fẹ́ máa kí wọn máa rí wọn pé. Wow. Wow. Hey. It's fine. Màmá rè màmá. Màmá òun lélẹ̀ yìí o. Ẹ̀ ń tọ́jà rẹ̀ nù. Ẹ di nǹkan yín mú o. Màmá ẹ lè mọ iná iná tọ́sílàìtì rè. Ẹgbẹ́ láti máa tàn. Ẹ ṣe báyìí, ẹ ṣe wọlé báyìí, ẹ tàn. Ẹ tàn lẹ́gbẹ̀ẹ́. Ẹ ti rí o ti tàn. Ó yẹ pa ó yẹ tó tán ó yẹ tó tán ó yẹ pa bẹ́ẹ̀ ah. eh, eh. màmá síìmù yín kọ́ bẹ́ẹ̀ pé nọ́mbà yín fáwọn èèyàn tó máa fẹ́ kí ó wà lọ́hùn ní church Eh, abàyìn eh, mọ́ ṣé ìmọ̀ lórí ẹ mọ̀ lórí ó dà tẹ́ bá ti so fún mi màá sọ fáwọn èèyàn ẹni tó fẹ́ gba Mama, màmá ti ní fóònù o ẹ lè fẹ́ máa kí wọn torí mi ò ráàyè iṣẹ́ pọ̀ látòrí tí wọ́n we are moving on to another project nítorí wọ́n ń pè àwa ni so we moving on ẹ eh? so mama ẹ eh, gbà ah, ọmọ yín dà àǹtí ẹ máa bọ fóònù tí yín náà rí mo ṣe báyìí náà lẹ ní fóònù àbí. ẹ ìwé sọ̀rọ̀ sọ yóò dùn ẹ máa tẹ̀síwájú ilé ológo ẹ máa jèrè ilé ológo ilé ológo lè jẹ̀mọ́ ilé ológo lè jẹ̀mọ́. so tí ọmọ wọn ni tí ọmọ wọn ni ṣé ká gẹ àtìpá ó ah, ti ó ti ó ti so so need phone ẹ o need phone. Are you sure? Bóyá sọ fún mo ní di fóònù. Ẹ́. Èmi ni mo di fóònù o. Mo ní fóònù <laughs> God bless you, God bless you. Ó dáa, bóyá ká get fún fóònù náà. So àgbàlagbà àǹtí ni o, àgbàlagbà ni o. Ẹ gbà tájà yín ni, tájà yín ni. Ẹ ṣe ọlọ́run àrùn. Àmín, àmín, àmín, olúwa ṣeun, olúwa ṣeun. Ó yẹ wọlé lọ jókòó, ẹ lọ jókòó. Ó bọ̀dá, ẹ àwọn nǹkan yìí àwọn olóòlà àwọn eléyìí sẹ́nu lé lónìí ṣé yàrá lónìí ó yẹ kó lọ ẹ kó lọ ẹ kó lọ ẹ kó lọ ẹ kó lọ. màmá dà ẹja wọ yàrá náà ọ̀ya ara ń gbé very good kílò méjì ló máa wà ní yàrá wọn yìí ibi tí màmú máa sùn ní o màmá ẹ̀ sùn náà ẹ̀yìn àtọ́ máa ń gbé. Okay. Ah, kódà ọmọ wọn náà ti yá àtúnlẹ́yìn wọn. Alléluia. C'est la timone, il est timone. Jésù ṣe. Ah, Jésù ṣe. Ah, láti abẹ́ láti abẹ́ pákó. Sórí bẹ́ẹ̀. Gbogbo ohun tó wà ń bí pátá màmá lónìí. Gbogbo ohun tó wà ń bí báyìí pátá màmá lónìí ibi tí màmá wà for the rest of her life ni ẹnìkan ní sọ́rẹ́ǹtẹ̀ ni mi ì mọ́wó sánkọ́ ni mi ì mọ́wó ẹn sọ fún wọn ni mi ì mọ́wó ibi tí màmá ṣá wà ní till the rest of her life to God be the glory bá ń gbé wọn. kí ìwọ dọ́pù dà kí ìwọ dọ́pù ọ̀yá mama, mama, mama, ẹ máa bọ̀ ẹ wá sí wọ́dúrópù yín ẹ wá sí wọ́dúrópù yín. ọ̀yá a máa káwọn aṣọ fún a máa káwọn aṣọ wá sọ́dọ̀ wọn. ọ̀yá ẹ ṣe kejì. ọ̀yá láti ṣe lé nu ẹ ṣí fún mi kí náà tún bá wa gbé bọ̀ àwọn ọjà wọn kọ́ àwọn ọjà wọn kọ́ kí náà gbé dé yìí. ó kọ àwọn ọjà wọn sàn. àwọn ọjà wọn kọ́. àwọn ọjà màmá ń kọ́. èyí ò ṣe é sí. ó ṣe é ṣe ó ṣe é ṣe ó ṣe é ṣe ó máa ṣe òkè ẹ má bọ̀ màmá yàrá màmá nìyí. so to God be the glory. ẹ pẹ̀lẹ́ ṣáà fún mi ìwẹ̀ ti dúró. kí ló tún máa gbé bọ̀ kéèké ló tún kù àwọn ọjà wọn ẹ jókòó kó máa fẹ́ jókòó sẹ́gbẹ̀ẹ́ mi níjà. <laughs> sàbẹ̀ gba dádì lọ́wọ́ àwọn arúgbó sáà. Ah, ah, ṣé wọ́n lọ dámi lọ́lá sí wọ́n lọ fẹ́ gbà mí lọ́wọ́ àwọn arúgbó. Ah, irọ́ ni wọ́n lé ní yígbà. dami dami dami dami dami dami dami dami dami dami dami how are you. Eh? how are you. ọkàlì ọkàlì. yéé olúwa yìí so kí ló kù what else àwọn ọjà wọn tébù tá a bá wọn kàn kọ́ so ìtàn yẹn ti máa ma tajà ibi tí màmá ti máa tajà màmá mi máa bọ̀ ibi tí màmá ti máa bá wọn tó fi máa tajà lélẹ̀ ẹ̀ka ọmọ kó ti ilẹ̀ sọ́ọ̀dì pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀bẹ̀lẹ̀ tó bá pẹ̀lẹ́ so ibi tí màmá ti máa tajà màmá máa wà síwájú níjà ìní ẹwà tajà mẹ́yìn yẹ kọ́ so ọjà tọ́lá bá màmá kó màmá máa ta wọ́n ní gàrí nìkan wọ́n máa tà ní abọ́ wọ́n máa tà ní agolo so ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mẹ́rin ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ dídì ẹ̀kú màmá. sọ wọn á bá wọn kan ṣẹ́ẹ̀dì sí bíbà yìí wọn máa máa ta ọjà wọn bíbà yìí wọn jẹ máa sin ọlọ́run wọn bá tá a bá wá ní weekly á máa fún wọn oúnjẹ because màmá kùlẹ̀ ti ń darúgbó náà rẹ̀ dì ìṣe pé wọ́n lè ṣiṣẹ́ lọ títí bẹ́ẹ̀ yẹn náà wọ́n ti ń darúgbó lọ títí bẹ́ẹ̀ àwọn nìyẹn so at least màmá tó ní tó ní last born tó jẹ́ thirty years ọmọdún mélòó ni yẹn tó tó ṣe lójú yẹn. ẹgbẹ́ kúndẹ̀ tí rẹ. now màmá yín góòtù tọmọdún mélòó báyìí ẹ mọ iye ọmọ ọdún mi àmọ́ gbà tí mo wọ síkú àbí ìdí ọlọ́pẹ <laughs> ok àwọn ọjà wọn ni àwọn ọjà wọn ni àwọn àwọn ọjà wọn ni àwọn ọjà tí wọn máa tà nílé ìgbà. díẹ̀ díẹ̀ o díẹ̀ díẹ̀ o ẹ kọ́kọ́ kó sáàrin pásèjì náà ẹ kó sáàrin pásèjì náà àwọn ọjà mọ̀mọ́ ní ìyọnu ti ń kó wa ọ̀jọ̀ṣẹ́ yìí ok ok so wọn kọjá wọn wá wọn ti kó dé tán sìn wọn gbé tébù síbí wọn gbé tébù síbí báyìí wọn wá kan shade mọ̀mọ́ ẹ̀ka sàn wá fẹ́ ra gàárì agolo kan abọ́ kan ṣẹ̀mọ́ ọjà arúgbó ọjà arúgbó tí màmá láwọn ò fẹ́ gba ṣọ́ọ̀bù láti bì káwọn ṣẹ̀ tó lọ ṣọ́ọ̀bù káwọn tó padà pé àwọn ò ṣe pé iwájú bíi ti da fáwọn láti máa ta ó yẹ sọ ẹ sọ ẹ sọ ẹ sọ. nẹ́kẹ̀ ń gbá lọ rẹ̀ gba sọ́ọ̀bù mo ní gba sọ́ọ̀bù. ẹ. ibi mo ní anẹ́kẹ̀ ń gbá lọ rẹ̀ àwọn kan kan ní kíọ́sì fún mi mo ní kí wọ́n máa kan kíọ́sì fún mi ibi tí mo wà yìí ni kíọ́sì kí wọ́n bá mi já ọjà síbí fẹ́ máa ta ọjà arúgbó náà kí wọ́n bá mi já gàárì kí n máa ta gàárì agolo kóńgò wọ́n sì máa gbogbo àwọn ọmọ mi ni wọ́n máa kẹ́rù wá tí wọ́n máa bá mi rà. Hmm ọlọ́run ti dá mi láre lórí ara gbogbo yín hmm. kò sì ní dá yín lẹ́bi kò ní farapa o kò ní sì rí òní ẹ̀ mọ́gbọ́n o ìsẹ̀rí òní jì sẹ́ o ìsẹ̀rí òní jì sẹ́ o ìwọ náà jẹ wọn àtọjú ọmọ àtẹrẹ àtẹrẹ gbogbo yín ọjẹ dalẹ agbára ọlọ́run iṣẹ́ dá mi ò ní jẹ ẹ bọ́gbọ́ gbogbo yín ẹ̀ ní bọ́gbọ́ àti ní ẹjọ́ jáde òbí mi nì hmm. ẹ̀ fi sàkọ́ bí mi olóògbọ́n náà nínú ọgbà ẹ̀wọ̀n olóṣèkéde jáde nígbà yẹn bá tọ́jú wa ẹ̀yàn ọmọ ènìyàn. ẹ̀yà ọjọ́ ìfẹ́ ọ̀lẹ́sẹ̀ ń kéde náà. ó kéde wa náà. mo ní wọ́n gba Jésù sínú ayé wọn bẹ́ẹ̀ Jésù Kristi lè mú mo fi ìwé eh, wípé ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. ibi tẹ́ wá ti wá ń wàásù bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ ń sọ fún wọn. bí mo ti wá wàásù mo wá tajú kán mo wá rí wọn ẹ̀mí ọlọ́run ní kí n tọrọ àwọn ẹ̀yà lọ. ẹ̀yin rẹ̀ ẹ̀yin rẹ̀ pé wéèrè ló wà bẹ́ẹ̀. ó yẹ ṣeun sà mo ah, jẹ́ wéèrè ló wà bẹ́ẹ̀ ẹ̀mí ní kí n sáà tiẹ̀ sọ̀rọ̀ náà mo wá rí ẹ̀ńtọ́jọ́ mo rán ọwọ́ afọ ọ̀gá náà ta mo ní ẹ̀lẹ́ màmá o. màmá ẹ̀ ọjà màmá náà ń kó wọlé yìí àwọn gàrí tó wọ́n sì ń kó wọlé wọ́n sì ń kó wọlé àwọn ọjà wọn náà ń kó wọlé àwọn ọjà màmá náà ń kó wọlé yẹn àwọn ọjà màmá ni wọ́n ń kó wọlé àwọn ọjà màmá ni wọ́n ń kó wọlé àwọn ọjà màmá ni wọ́n ń kó wọlé àwọn ọjà màmá àwọn ọjà yín nìyẹn o àwọn ọjà yín ra máa tà ẹ máa tà ẹ máa tà ẹ máa tà ẹlòmíì lè máa ra kòkòkò fún wọn lóṣù tó máa fi kún ọjà irú àwọn ọmọ báyìí nítorí ara nídìí nìyẹn ẹnìkan lè ra máa ra kò yẹn kan fún wọn pé màmá bóyá mo ra kò kan fún wọn lóṣù yìí èló náà tàpọ̀ kan gàrí náà fifty thousand àbí nǹkan bẹ́ẹ̀ fifty thousand tàpọ̀ kan gàrí fifty thousand owó kékeré so èmi èmi personally ó ní tẹ́mi yóò mọ̀ ṣe fún wọn ní every week wọ́n ti wá church wọ́n ti di bùkátà mi wọ́n máa fún wọn lówó oúnjẹ so ibi tó máa wà títí ayé wọn ni ẹ wo gbogbo ògo jẹ́ ti Ọlọ́run tí màmá ti kúrò nínú àwọn tó ń sun ìta ní orílẹ̀-èdè nàìjíríà bí tí wọ́n ṣe kúrò ó ti kúrò ńbẹ̀ báwọn ó tún kó àwọn tó kù ọlọ́run tún lo yóò lo ẹ̀yìn náà fáwọn tó kù àwa nìkan kọ́ ẹ jẹ́ á dìde ká ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn lóbi Àgbàlá Gabriel àwọn tó ń ṣe pọ̀ náà ẹ̀yin náà ẹ jẹ́ á dìde gbogbo wa ẹ jẹ́ á jọ dìde everybody ẹ jẹ́ á dìde ẹ má sọ pé ẹnìkan ló lè ṣe no no no ẹnikẹ́ni òró ohunkóhun gbà bí ìṣèpàfífún no man can do this except God ọlọ́run ló ń ṣe léèkì ìṣàwá náà àwa sapa àti wa ni ẹ̀yin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ please ẹ̀yin ẹ̀yin content creator mo pè yín jáde ó yá ẹja ṣe eléyìí ó ní èrè lọ́dọ̀ Ọlọ́run ju ohun gbogbo lọ hmm. àwọn tó wà ní street wa yẹn ẹja jáde àwọn yẹn máa dìde sí yín ẹ má bẹ̀rù don't don't fear don't panic stand up and do it as well stand up and do this as well ẹ dìde kẹ́yìn náà ó dìde sáwọn èèyàn ẹ má rò pé àkílà àwọn èèyàn sọ àwọn èèyàn sọ̀rọ̀ sí yín o àwọn èèyàn sọ pé tàpọ̀ yín lẹ̀ ń wá o ẹlẹ́mìíràn sọ pé ọ̀hún náà tuntun bẹ̀rẹ̀ don't mind don't mind ẹ dìde sí iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ìfẹ́ ọmọlàkejì ó ní èrè lọ́dọ̀ ọlọ́run so ẹ máa ń wọ̀ ọ̀tún ẹ máa ń wọ̀ sí just stand up and do it wọ́n ti ń gbé ọjà bọ̀ àwọn ọjà màmá ni wọ́n ń gbé bọ̀ yìí àwọn ọjà màmá ni wọ́n ń gbé bọ̀ yìí àwọn ọjà wọn ni wọ́n ń gbé bọ̀ yìí màmá wọn ti kọjá yín dé o àwọn ọjà tẹ màmá ta nìyẹn. Are we done? Forty. Táíwò bóyá àwọn pọ́ọ̀tì inú obìnrin inú kíchìn wọn ọ̀gá ẹ̀ ṣe tẹ machine bẹ̀rẹ̀. Pọ́ọ̀tì àti kíchìn. Ah, pọ́ọ̀tì àti kíní. Pọ́ọ̀tì abọ́ gbogbo ẹ̀. A máa a máa sorry a máa a máa bá wọn kan tébù síbi wọ́n ti kàn gùn rẹ̀ wọ́n gbé wá ni wọ́n ti gbé wá. So. Ilókù, àwọn pọ́ǹtì báwọn plate. Pọ́ǹtì fún. Bóyá gbogbo láìlọ yìí ìta lọ́ọ̀kì rẹ̀ ń ṣe tó fi nìyẹn. Gbogbo láìlọ yìí ìta ẹ̀kọ́ gbẹ̀ fún ara wọn. Bóyá ìta. Ṣé ọjà màmá ọjà màmá ẹ jẹ́ ká lọ já sínú second bedroom bíbáyìí ẹ jẹ́ ká wọ́n ọjà second so that láti bẹ̀ inú second bedroom bí báyìí àbí àbí ọjà màmá kó wà bí báyìí kọ́ máa kọjá ẹ á kọjá yẹn wọlé síbi second bedroom kó kàn wọ́n lélẹ̀ láti bí báyìí wọ́n kàn máa gbé lọ síta ẹ jẹ́ ká ilé báyìí ẹ bá màmá kó ọjà yẹn wá síbi báyìí so go be the glory great things you have done ẹ ra o ẹ ra o. No, no, no, ó ti jìnnà jù, ó ti jìnnà jù, ó ti jìnnà jù ẹnu bíbá ni. ilé àti tilẹ̀kùn bọ̀ ẹ̀kú mẹ́rin. ok bẹ̀rẹ̀ jẹ́ ká gbé ìtọ́ sílẹ̀ ẹ̀dá gbé ìtọ́ sílẹ̀ ok mo pálí ẹ̀ pálí ẹ̀ dà pálí ẹ̀ tó tẹ́lẹ̀ mẹ́yẹn. Ah. wọn máa sùn àwọn tẹ́ẹ̀tì máa bó ọjà yìí kalẹ̀ ẹ̀fọn ní ìgbà tó gbé tẹ́ẹ̀tì máa bó gàrí wọn ní retí mẹ ok ok. ó yá kọ́mọ ọgbọ́n bẹ̀rẹ̀ ó yá thank you màmá ẹ̀ tọ́jú àwọn kìnnìkan yàrá ọmọ yín obìnrin ni o. ó ní mo ti rí mo ti rí ẹ kó lérí gàrí kẹ má bàa kún ẹ kó lérí gàrí. Thank you. Kóńgò gàdì. Ìjọba wà Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Màmá tó lọ ṣe vandalism. Ẹ̀jọ̀ pizza ẹni yìí. Màmá tó lọ ṣe vandalism yìí. Màkúlẹ̀ ní ká fún ọmọ. Ẹ máa fún twenty one thousand láti UK. Wọ́n ní ká fẹ́ yìí, ẹ̀yìn wọ́n ní ká fún twenty one thousand fún owó tá a fún yín lẹ́ẹ̀kan ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. ẹsẹ o yóò dá fún yín o olúwa máa bùkún yín o yéésù máa bùkún yín o orísun òbùkún yín ò ní gbẹ o ẹ fọwọ́ pa ewu ẹ fẹ́ lìbí tóbi ẹsẹ o lórúkọ jésù olúwa máa bá gbé yín ga o ẹsẹ o mo dúpẹ́ o. ẹ ṣé ma God bless you ma ẹ ṣé ma yes ma thank you ma God bless you ẹ ṣé ma thank you ma ó yá kí ló kù kí ló kù kí ló kù kí ló kù kí ló kù kọ́ńbárì bá jáde ọgbà ìbà ìjáde. okay so maybe there are other things maybe ah television ara television ah <laughs> mo sábà pé kí ló kù dára television ẹ máa wò mm-hmm. àmàlà plasma ni ọmọ ẹ̀jẹ̀ tó ní plasma ní plasma ni so then a máa bá yín ra oúnjẹ wá sínú ilé a ra oúnjẹ a ra rice a ra oúnjẹ wá sínú ilé adé lọ́ba àǹtí yẹn ṣe ojú wọn alọ́ba àǹtí yẹn ṣe ojú wọn mọ́ni so we are taking her to the hospital on Monday àmọ́ lọ àwọn gbé àǹtí lọ sí hospital ní Monday láti bá wọn take care ojú wọn God bless you ẹ̀yin tí Ọlọ́run bá lẹ́sùn sì tún fẹ́ lò ẹ̀yin ẹ̀wọ̀n tó Ọlọ́run bá tó fọwọ́ tọ́ lọ́kàn láti do more for her sọ bóyá oúnjẹ ọ̀sẹ̀ọ̀sẹ̀ bóyá lóṣooṣù ẹ̀yin tó ló máa tún rán sí wọn ẹ̀jíṣẹ́ àánú olúwa kò ní fi yín sílẹ̀ like I said àwa wà nú àwẹ̀ twenty four days òní ni àwẹ̀ wá pé five days òní ni àwẹ̀ wá pé five days a dẹ̀ ń lọ sí twenty four days so on the twenty five ni praise night lóṣù yìí praise night Agbala Gabriel twenty five praise night twenty five ni mo fàǹfààní ìpégbọ̀ ẹ̀yìn olórin ìrìn olórin káàkiri àgbáyé àyè máa ṣí sílẹ̀ lọ́jọ́ yìí láti kọrin ní ọlọ́run àwọn tó bá tètè pè wá láti rẹ́gísítà máa kọrin ní alẹ́ friday twenty five ní ọdún twenty seven ní àjọ̀dún wa sixth year anniversary of Agbala Gabriel Agbala uh, Gabriel Apostolic Church worldwide sixth year anniversary on the twenty seventh oṣù yìí ni o god bless you so adé ṣe ṣòro lójoojúmọ́ every day ṣe ṣòro a ṣe mọ́jú láàárọ̀ yìí god bless you we love you you should just support mama ojú òní tí yìí god bless you àmọ́ ikú ogún kan ṣe kọ́ máa lọ. ẹ ṣé o gbogbo ẹ̀yin tá ẹ ṣe mí lóore ẹ ṣé o iná ò lè ká ọwọ́ yín o ẹ ṣé mo mọ̀ lóore gẹ́gẹ́ mo mọ̀ lọ́ọ̀rẹ́ fún yín o. ọwọ́ ò lẹ́pọ̀ yẹn ń pa o agbára ọlọ́run ọwọ́ ò lẹ́pọ̀ yẹn ń pa o ẹ máa ròkè ní o ẹ jábọ̀ ẹ ṣé o gbogbo ẹ̀yin tá ẹ bẹ nílùú èkó náà ẹ máa wálé lásán ọlọ́run ẹ̀ tẹ̀ ń ṣòkò ayé o ọlọ́run máa ràn yín lọ́wọ́ ẹ ṣe o ẹ ní jábọ̀ ẹ ní wálẹ̀ o ẹ ní fọmọ sàwátì ẹ ní fọkọ yín sàwátì o ìgbà lé yín àwọn lẹ́yìn máa lé sí lórúkọ Jésù lórúkọ Jésù Kristi Olúwa. amen thank you we love you we love you ẹ̀yin tàgbàlá Gabriel ẹja máa tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ ogun ṣètúnlẹ̀ dìde keep looking at Jesus kò sí ni ogún máa ń pe ogún wá ni ogún máa ń pe ogún ránṣẹ́ ni ẹni tí ogún bá ti súnmọ́ lẹ́yìn ẹni tí ogún bá ti súnmọ́ létí aṣọ ogun á máa tẹ̀lé mi ṣùgbọ́n bíbélì wípé wọ́n bá yín jà wọ́n ní wọn ò lè borí jeremiah one nineteen wọ́n bá yín jà deuteronomy twenty eight verse seven ó ní wọ́n dìde ní ọ wọ́n dìde sí ọ ní ọ̀nà kan wọ́n máa sá ní ọ̀nà méjì kò sì bí ogun yẹn ṣe lè pọ̀ tó